والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء وما أنزل الله من السماء من ماء فأحيا فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب الله أبا عز وجل ọba tí ọlá rẹ̀ tóbi ọlọ́wọ́ba ń ṣàlàyé fún nínú àyà yìí láti fi lè jẹ́ kí àyà tí a kà lánàá kó ba lè yé wa tí àwọn àfa oní tawhid àwọn àfa oní àkídà tó máa ń sọ̀rọ̀ nípa uluhiyya Ọlọ́hun Ọba yẹn ni pé Ọlọ́hun Ọba pé òun ni ọlẹ́tọ̀ọ́ pé ká sìn ipe a sì gbọdọ̀ sin nǹkan kan mí yàtọ̀ fún Allah irú àwọn àyà tí a kà lánàá yìí wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa rahmanur rahim inú àwọn àyà tó máa fi ń ṣẹ̀rí ni ipe ẹnìkan kan kò lẹ́tọ̀ sí ẹ̀sìn àyàfi Allah ẹni pé tawhid al-uluhiyya. al uluhiyya wọ́n wá ní nígbà míì àbí ní ọ̀pọ̀lọpọ̀ nínú al-Qur'an tí ọlọ́run bá wá ń sọ̀rọ̀ nípa tawhidu rububiya yẹn ni pé àwọn iṣẹ́ tí ọlọ́run máa ń ṣe eléyìí ì máa ń jẹ́ àlàyé láti kékeré mìíràn láti fi lè mà wípé ìdí tẹ́nìkan kan lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àfọlọ́hun yẹn nìkan òun náà ni kéèyàn wo àwọn rògbòbíyà ọlọ́run ọba tí ni pé àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe náà nígbà mẹ́ta ọlọ́run bá wa sọ pé ipe àá ipe ẹni tọ́lọ́run bá ní ma anzalallahu bihi min sultan ipe àbíkọ́ ni pé kò sí nǹkan kan ẹ̀wọ̀n gbà tọ́lọ́run ní wa man yad'u ma Allahi ilahan akhara la burhana lahu bihi olúwalẹ́ tó bá ń pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ẹni yìí ò ní àwíjàre kí ló fẹ́ wí tí ó fi ní òun lè máa pe ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run kí ló fẹ́ wí tí ó fi ní òun lè máa sin ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run tó fẹ́ ní ẹnìyẹn ní nǹkan kan nínú rògbòbíyà ni ẹni pé iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe ǹjẹ́ nìyẹn lè ṣe ni náà lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run fi mọ bí wọ́n pé tán bá tó bẹ́ẹ̀ sáwọn ni wọ́n dá sọ̀nà ni àbí ìmọ̀dá sotuma rẹ ni pé sebe àwọn kọ́ni wọ́n dá sẹ́mu sebe mi ni mo dá irú ẹ̀ wá ni àwọn àyàtà fẹ́ kà yìí láti fi lè mà ipe àsìngbàtọ́lọ́ ní èmi nìkan ní kẹ́ẹ̀sìn takà lánàá ọlọ́wọ́n ni inna fi khalqi samawati wal ard olúwa ní dájúdájú ń bẹ níbi bọ́lọ́wọ́n bá ṣe dá sánmà wal-ard bó ṣe dá ilẹ̀ lẹ̀ waqtilafi al-layli wan-nahar tó máa ní kí ọ̀sán àti òru kí wọ́n máa ya pa wọn yẹni pé ọ̀sán ó òru ó dé wẹ̀lfúlkìlẹ̀ tí tẹ̀jìrì ẹ̀rí pé iná ọlọ́run tí mú kò tí ì mú ismu rẹ̀ wá o ó ní allati tajri fil bahr àbí kò tí ì mú khabaru rẹ̀ wá ó ń kó wá pé dájúdájú bóun ṣe dálẹ̀ bóun ṣe dá sánmà dídá ẹ̀dá sánmà dídá ẹ̀dá alẹ̀ yíyapa ọ̀sán àtòru wẹ̀lfúlkìlẹ̀ tí tajri ọkọ̀ ojú omi tó máa ń rìn filbahar lórí odò bima yanfa'u an-nas tó ṣe pé òun ní ọmọ wa mú àwọn nǹkan tí máa ń ṣe àwọn èèyàn láǹfààní wá wa ma anzala Allahu minas sama'i bọ́lọ̀n ṣe ń sọ omi kalẹ̀ fa ahya bi il arda ba'da mawtiha tó ṣe pé lọ́lọ́run mú wọn fi ń yẹ ilẹ̀ ẹlẹ̀ lẹ́yìn ìgbà tílẹ̀ ti kú wàbẹ̀sẹ̀ mi fi hà mí ń kó lè dáàbà tó ṣe pé látara bí irúgbìn bá wá ń yè tí ilẹ̀ ń yè ń máa rí pé àwọn dáàbà àwọn náà ti bẹ̀ máa ṣẹ̀mí. bákan náà wàtàsírí fìrìyà dídarí atẹ́gùn tọ́lọ́wọ́ bá ń darí rẹ̀ wasahab àti ẹ̀ṣújò almusakhari bẹ̀yìnà sàmà ìwọ́l àrùn ẹ̀ṣújò tó wà láàrin sánmà sílẹ̀lẹ̀ ọlọ́sọ̀ wa mú kábàrù rẹ̀ wá yẹn ni pé iná tó ń wá wájú gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́ bá kà yìí ọlọ́run ní la ayatin àwọn nǹkan yìí gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ li ya'qilun fẹ́ni tí ó bá ṣe làákàyè káwá padà kárọ̀ àmọ́ àtúrọ̀ yìí ní ẹyọ kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá ní inna fi khalqi samawat bímí ọlọ́wọ́ mo yẹ ṣẹ̀dá sánmà kí ogun àná ká wo sánmà ọlọ́wọ́ bá ní tarawna á bi ghayri amadin olùwà ní ẹwọ sánmà wọn gẹ́gọ́ ọmọ wọn báyìí ò ní rí òpó tó gbé dúró mbẹ ẹwọ ẹnu pánù yìí lásán kò lè dá dúró àfi kárí nǹkan tí tí ó gbé dúró tẹ́bá wọ́n ti ẹ̀ bó ṣe lè wùkọ́ mọ́ kò sí ni wọ́n fi pílà sí wọ́n fi bíìmù sí olúwa ní ẹ ti ẹ̀ wo sánmọ̀ tẹ́mi ọlọ́wọ́n bá dá kẹ́wòó ẹ̀rì kọ́ ọlọ́wọ́n bá ní wọ́n lakọ́dù zayanna ó ní gbà tó ń sọ Suratul Mulk tó ní alladhi khalaqa sab'a samawati tibaqa olúwa ní sánmà yìí mo dá ní ìpele ìpele ni ìpele rẹ̀ wá ní méje ni yẹni pé àjà méje ló ní ọlọ́wọ́ ni ma fi khalqi rahman min tafa'utin ó lè rí ààyè kankan níbẹ̀ torí pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá sí ni ẹ̀dá tọ́lọ̀wọ̀n ọba dání sánmà ó lè rí kí ẹ̀rí báyìí bó ṣe wá rí gbẹ̀gbẹ̀gbẹ̀ láàrin yìí kò sí tó bá ṣe dákìnì kò sí báwọn ènìyàn ṣe lè perfect àwọn engineer àwọn ṣe lè perfect tó wọ́n rí bí kan tó padà tó ní wọ́n ní kíní kan tó máa even àwọn tó máa ń jẹ́ pé àwọn international àwọn international company ń bírú àwọn bẹ́gà nǹkan kan tó bá láwọn ṣe dákìnì wọ́n tún ní nǹkan kan padà tó fi tó fi dẹ́kíní dẹ́kíní yẹn tó fi dán torí àwọn ìkan yíò jáde kángun kángun kángun kángun mo rántí ìgbà kan tí mo fi wà ní Saudi bàtà sí omúrata wá dúó ọwá wò pé àsámọ̀ ah, wá jòkó báyìí lásán ni ah, ẹjẹ́ ká lọ lè máa wo àwọn iṣẹ́ tá a bá lè rí ṣe àwọn kọ́mpìnì ẹ̀yìn bẹ́gà àwọn irú àwọn bọ́ kọ́mínì bẹ́gà kankan báwọn rẹ̀ pé bin laden ni tàwọn so àwọn ni àwọn ni ká lọ bẹ̀ wọ́n ní iṣẹ́ táwọn èèyàn rú ẹ̀yìn yìí tó náà ti rí wa pé ọ̀lẹ làwọn eléyìí <laughs> wọ́n ní dẹ́kẹ̀ sí ni pé àwọn ò fún yín ní kíní tíṣù tó fi ń gbẹ̀ nǹkan o àti ama tíṣù àbí wọ́n pè ẹ̀hẹ́ ṣíṣù àti ama sẹ́rí àwọn ibi tí ò bá straight níbi àwọn dẹ́kìnì hun náà lẹ́kàn mọ̀ fi ṣíṣù ẹ̀ máa fi gbẹ ẹ̀kàn mọ̀ fi gbẹ tẹnu ló fi wá tí ó fi tí ó fi change ní tẹ́wà ṣe látàárọ̀ nù ẹ lè ṣe yàrá mẹ́ta bí yàrá mẹ́rin bá dé ìrọ̀lẹ́ àti parí iṣẹ́ òun kálukú rojọ́ rojọ́ rojọ́ rojọ́ so ẹ sáà mọ̀ ṣe àwọn kíní òun kí àwọn kíní dẹ́kìnì yẹn kó fi dán so Allah subhanahu wa ta'ala ó dá sánmọ̀ ẹnìkan kò tó bẹ̀ kó wò pé ah ah pé ẹ wo ẹ wo ẹ wo bíi ọlọ́run bá ní fárojì ìlbàsọ̀rọ̀ ẹ̀ltẹ̀rọ mímfùtù tún dá ojú rẹ̀ padà wọ́n ò lè rí nìkan tọrọ fàyà ní sọ́mọ̀ rẹ̀ pé orí pé ẹ̀rí pé bí ìrí ìdí gbẹ́gbẹ́gbẹ́gún olúwa ní sún márùjẹ́ ìlbàsọ̀rọ̀ kẹrọtẹ́ìn olúwa ní tó tẹjú mọ́ sọ́mọ̀ òun dáadáa kọ́ mọ́ òun kò fẹ́ wọ láìfín ojú òun yọ padà sọ́dọ̀ rẹ̀ ní yẹpẹrẹ ni ó rí pé ò ní rí láìfi kankan mẹ́ wà ó wà hasir ojú ní okú rẹ̀ yọkàn padà wá mi kò lè rí kankan mẹ́ so ó pé kéèyàn wo bí sánmà ẹ̀ ṣe rí òun yíò gan tó fún yàn láti fi lè ronú mo ka kútùbà kan lánàá lọ́dọ̀ kris inú àwọn kútùbà rẹ̀ yóò ní inna fi ó lẹ́nu tó bá wo yìí a èyí ó rí òye wọn bẹ̀ púpọ̀ ìyẹn ó wòye tí ọba ti ẹ̀rí nǹkan tó fi mọ̀ pé a ọlọ́run òun náà lọ́lọ́run ó yẹ kó lè tóyàn torí tó bá wà ń wà nàìjíríà láì bó rí náà nù bó dé Ghana ọba bẹ́ẹ̀ bó dé Sudan ọba bẹ́ẹ̀ ṣé wàá ní tí mo wá yà ẹ̀ lẹ́nu ni pé tó wá rí gbogbo bí ó yẹ kí irun gan kó tó yàn irú tọ́lọ́wọ́n bá ń fi àwọn ọ̀rọ̀ yìí báyàn sọ oníwíkẹ́ fi lè gbà pé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn èmi ni mo lẹ́tọ̀ọ́ sí kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àfihàn ọlọ́wọ́n bá sánmà ìwòye láńlá ni tàràwùnà á bẹ̀gọ́ ìrẹ̀ ahmedin olúwa ní ẹ̀rí ẹ̀ lè rí pílà níbẹ̀ kò sí ní tán lè kọ́ tí ò bá sí pílà lẹ́yìn kẹlẹ́kẹ̀kọ́ gbìyì yóò yà wálẹ̀ kódà àwọn èèyàn gan wọn pariwo kódà àwọn tó lè fi pílà sí mi àwọn èmi ò tó wá pé áá pílà yóò da wọ́n kọ́ mọ́ṣáláṣí kan gbèsè ń kọ́ lọ́wọ́ ìnjìníà ti ń kọ́ wa ń sọ fún wọn pé ń sọ fẹ́ ti ń kọ́ mọ́ṣáláṣí wọn pé bó ṣe ṣe nìyí torígbà tán design kíni eh, kíni tọ́mọ kíni plan rẹ̀ ń àwọn bíìmù tó fẹ́ fi sí ìgbà tí ẹnjìníà àwọn dé òun ní láéláé ìkọ́gbọ̀dọ̀ lé jù bẹ́ẹ̀ lọ ẹni tó wá fẹ́ kọ́mọ́sáṣẹ́ òun àwọn pé à ah, náwó yìí ti fẹ́ pọ̀ ju ẹnjìníà àwọn sì takú pé láéláé ìnígbà ipe tí o bá fi ní mú báyìí tẹ́ bá fi ní ṣe iyọ̀ ọkọ̀ níbi iṣẹ́ tẹ̀sí ni ẹ má dako èmi pé ẹnjìníà alágbájá òun ló supervise kìíní yìí ó nítorí kò sí tẹ́bẹ̀ẹ́lẹ́ ó dákọ̀ yọdún pé yọ́ wálẹ̀ ní yọ́ wálẹ̀ ó ní ẹni tó sì mọ̀ létí náà ni pé séwọn pé engineer tí tó tó supervisor ẹni so òun náà ni pé kò sí tí ẹ bá fẹ́ kọ́ àjà kọ́ra bí àjà wọn bá ṣe tó àwọn mi ò lè pé kọ́ra ilé ilẹ̀ ó ní ẹ̀kọ́ ní kan tó pé tó bá fẹ́ gbé àjà lé yóò lè gbé tààrà òun náà abẹ́rẹ́ àmẹ́dìn kò sóko kankan tọ́lọ̀ fi mú sánmà lọ́wọ́ tí a bá wò ó sílẹ̀ yìí a ọyẹ kí bẹ́ẹ̀ rọ ọlọ́run kó wà lẹ́nìyàn bákan náà ọlọ́run bá tó ní pé wal ard wal ard olúwa ní ẹtún wo ilẹ̀ ilẹ̀ náà ọyẹ kéèyàn orí àmì lára ilẹ̀ àmì ọlọ́run ọba ọlọ́run ọba ní lórílẹ̀ yìí ó ní a amintum man fi sama olúwa ní èmi ọlọ́run ọba tó bá sì wù mí mo lè ní kílẹ̀ yìí kó mọ èrì mọ ilé ẹsẹ̀ àmọ́ ilẹ̀ ohun ẹ̀ ń rìn ń bẹ̀ kò lu kò rì mọ ilé bákan náà lérí ilẹ̀ ohun gangan ẹ̀ tó ṣe nǹkan tẹ́ fẹ́ ń bẹ̀ ẹ̀ ṣe ń tẹ́ fẹ́ ẹni tó fẹ́ kọ́lé ọkọ́lé ẹni tó fẹ́ dáko yọ dáko lọ gbáà kódà tí ẹ bá tún wo àwọn ilẹ̀ bòmíì ẹ̀rí mi yóò le kankankankan ìmí yóò rọ́ tó pé ibòmí gan wọ́n ni á nǹkan kò ṣe é ṣe sí àyìn tó ti bẹ́ẹ̀ náà àwọn ọmọ èèyàn wọ́n ìsúnwò pé sí àyìn ọ̀rọ̀ ni amọ̀ntàṣe sí tí ó fi ṣe lò ṣùgbúrú àǹkan yìí nítorí ẹ̀kẹ́ yìí ó ronú sí ni so àwọn ìlú mi bẹ tó ṣe pé ẹ máa rí ilẹ̀ wọn tó pé n tí wọ́n máa rí ń bẹ̀ ni yìnyín àmọ́ kẹsẹ̀ pé yìnyín yẹn ń wù láti ilẹ̀ ẹlẹ́ bóyá ni pé látòkè náà ni ni ó ti wá so orí ilẹ̀ wọn máa yìnyín ni wọ́n máa wà lórí ilẹ̀ wọn so àmọ́ ilẹ̀ gẹ́gẹ́ ń bẹ fúnra rẹ̀ tí ẹ bá tó wá tó wòye èyí tó wá tó gbẹ ilẹ̀ ń ẹ tó wá bá àwọn oríṣiríṣiríṣiríṣi nínú ilẹ̀ ní nǹkan tó ṣe pé èyí wò pé ah, nínú ilẹ̀ náà eléyìí tó ti jáde so bẹ́ẹ̀ ni ọlọ́run bá fi ń yé wa pé ká wòye lára yẹn gan náà ọlọ́run fi ní pé wala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-samai kayfa wọ́n ni wa ila al-ardi kayfa ọlọ́run ni ẹ wo bí mi ọlọ́run bí mo ṣe ṣe ilẹ̀ tí mo tẹ́ pẹ́rẹsẹ́ẹ́ tí mo tẹ́ pẹrẹsẹ tó ṣe pé ẹnìkan ò dérí kó ní ah, ilẹ̀ yóò ṣe rìn àbó lu mọ́ mi lẹ́sẹ̀ so bẹ́ẹ̀ ni nǹkan mímọ́ ẹ̀mẹ́tẹ́ pé ẹ̀tún mọ́ mú jáde mẹ́nu lẹ́hún náà ẹ̀tún gbẹ pé ẹ fẹ́ mú omi jáde ṣẹ́rí tí wọ́n bá wò tán bá ń gbẹ́ kànga àbí tán bá ń gbẹ́ bóyá bí ẹ̀mí ni àwọn bọ́ ẹ̀rùn bọ́ wo àbí kinní kan ah ah yóò mọ̀ wípé Allahu Akbar ikú ẹ̀ wo bí wọ́n lè kọ́kọ́ kan òkúta táwọn ti bá ń gbẹ wọn bá gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ ẹwọn tó ní àwọn ti kẹpẹ mí so gbúrú eléyìí ẹ kéèyàn mọ̀ pé ṣé iṣẹ́ ọmọ èèyàn léléyìí sí èèyàn ló dá eléyìí yẹn ságbọ́dọ̀ mọ̀ pé nǹkan yìí kò dá máa bẹ ṣe wá tó wá wò bọ́lá ṣe wá ní pé ṣe wá wà àwọn tóun bá wá tó wá fẹ́ fi ilẹ̀ òun náà dààmú àwọn èèyàn wọ́n tó wá lè fi dààmú wọn àwọn ilẹ̀ kan bẹ tó ṣe pé tán mímì lásán mẹ́lẹ̀ mẹ́lẹ̀ ìṣẹ́jú márùn-ún tí bá náà rí irú ẹ̀ ní bóyá ní jọ́ sàbí ẹ̀kọ́ tọ́lọ́ṣẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí táwọn èèyàn kú lọ gbá rẹ̀kẹtẹ ẹnu pé lẹ́ẹ̀kan ra mi díẹ̀ so náà ni ilẹ̀ ọlọ́wọ́ba ni a ah, ó tó ní nǹkan tó yẹ kéèyàn ó ronú pé a ah, ah, ẹnìkan lọ́gbọ̀dọ̀ dá ilé yìí so bákan náà waqtilafil layl bákan náà bí òru bí ṣe máa ń yapa wọnàhár àti bọ́sàn náà ṣe máa ń yapa ẹni pé wọ́n ṣe máa ń gbaṣẹ́ fúnra wọn bí ọ̀sán àtòrú ṣe máa ń gbaṣẹ́ fúnra wọn tó a pẹ́ tó bá máa ń sáré sùn dáadáa kódà téèyàn bá ti mà ìsùn dáadáa ẹnu atẹ́gùn òru mi lásán ó ti dànù pàgó báyìí ti lù téèyàn bá ń gbọ́ atẹ́gùn mi ó mọ̀ pé ah, àwọn pàgó kan ti lù aago ah, mẹ́rin ti lù aago ah, mẹ́ta ti lù pẹ̀lú atẹ́gùn lásán so ikhtilafil layl nígbà míì gẹ̀yẹ́ máa ń dàmà látara pé àlùfájàrí ti fẹ́ yọ àsùbá ti fẹ́ tó so èyí ó kàn rí pé kí níyàn kàn wá náà ní onímọ̀gbà tí ó tí ó ṣẹlẹ̀ ìkìtìláàfin lẹ́yìn nígbà míì Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala yóò ní kí òru kó gùn ṣe wá rí bí rọ́dọ̀ wa tá à ń sọ yìí kì í hàn àbí pé ọ̀sán gùn kì í hàn dáadáa lọ́dọ̀ wa àwọn ìlú kan bẹ ẹnìkan sọ̀rọ̀ bóyá Finland Finland ẹnìyẹn gbébẹ̀ rí mo wá fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ń jò ní mo wá kọlu ẹnìyẹn mo wá lẹ́nìyàn gbé mo wá ní ni náà ni wọ́n wà so ẹni wọ́n sọ pé àpékè òun ò tiẹ̀ sí lóru wípé torí two hours náà ní bẹ láàrin wa àti àti Finland wọ́n á ní òkè ọ̀dà gẹ́gẹ́ bí Saudi àti Sudan náà ni ó ní ó ní exile so ọ wá ní àmọ́ títí Finland yẹn ni pé onírú àsìkò bá inú àwẹ̀ tá à ń lò àwẹ̀ tí wọ́n yìí ó ní twenty hours náà fi ń gbàwẹ̀ twenty hours àwọn mélòó làwọn fi ń gbàwẹ̀ aago mẹ́fà aago méje aago mẹ́jọ aago mẹ́sàn aago mẹ́wàá aago kan twelve hours náà làwọn fi ń gbàwẹ̀ twenty hours náà ni òòrùn máa fi ràn ló fi yọ ló fi wà lókè ó túmọ̀ sí pé òru wọn ó tún wá ní òru yẹn gangan òru yẹn tún dúdú nírú àsìkò yìí oníyọkàn rí bí ìrọ̀lẹ́ ni nǹkan alùpùpù sì lọ lè sùn ó bá tún lílá ọ̀rọ̀ ìsúnba òru ìsún ti tàn so òun ni pé kíkéré òru wọn ìmọ̀ hàn gan-an lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n làwọn bá ṣe ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi látara pé kí ni ikhtilaf al-layl wan-nahar olúwa ní ìyẹn gan wọ́n yẹ kó tóyàn ní àríwò yẹn wípé ah, ah ẹnìkan ní ń darí nǹkan báyìí ah àṣẹ ẹnìkan ní darí kíní yìí ọlọ́wọ́n bá ní bákan náà ẹtún òkè tó rántí irú títí Sudan tá a bá ń sọ pé bíi sánmà ṣe ń rí òun ẹ̀rí pé gbàmí tí a bá wojú sánmà hmm, ẹ mọ́ ti jẹ́ kí n débi yẹn àwọn èmi ń bẹ tí ó bá mu olúwa ní wal fulki allati tajri fil bahr lára tí ọmọ èèyàn tó gbọdọ̀ tó wò tó gbọdọ̀ jẹ́ ìwòye òun náà ni kéèyàn wọ ọkọ̀ omi allati tajri fil bahr tó máa ń rìn ní ojú odò ó yẹ kéèyàn pé àṣẹ ọlọ́wọ́n ọba ni ẹ̀rí pọ́lọ́ ọba sọnù suratul eh, Rahman oníwàlá olùjẹ̀wàárùn munsha'ati fil bahari kal a'lam ó ní àwọn ọkọ̀ ojú omi tó ṣe pé tíyẹn náà bá rí wọn lójú omi báyìí kal a'lam wọ́n dà gẹ́gẹ́ bí òkè tí wọ́n tóbi lérí òkè bí òkè lè yóò pè wọ́n pé wọ́n sì máa rìn lérí omi ẹ̀sìn wà nǹkan míì tó fẹ́lẹ́ tó yẹ pé tẹ ẹwọ òkúta bókúta bá mọ kékeré báyìí tẹ bá jù sínú omi yọ lọlẹ̀ lẹ́ẹ̀kan náà ni kí wọ́n wá wo ọkọ̀ ojú omi bó ṣe tó ẹni tí ò bá ń rí kí wọ́n ra try kí wọ́n lọ sí ru ẹ̀ kí wọ́n lọ sí àpápá lẹ́kọ̀ọ́ kí wọ́n lè wo ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi mẹ́tọ́ pé tán bá ń lóòdù tán bá ń ọfúlóòdù ẹrù rẹ̀ wọ́n lè lo oṣù kan tí ò ní ti ọlọ́dún tó wà mẹ́ tí ò ní ti tí ò ní ti rí tó wà ń jálẹ̀ tán bẹ́ẹ̀ tó bá fẹ́ lódù rẹ̀ náà tí ó lódù ẹrù sí ọkọ̀ mi pé ìgbà tá ń lọ sí Sudan tá à ń lọ sí Saudi láti Sudan bọ́sẹ̀ tí ẹ bá rí ọkọ̀ ojú omi ó pẹ́ ẹ̀hẹ̀hẹ́ eh, eh, eh, sí ò ní parẹ́ sí àyè báyìí torí tí wọ́n máa wa tírélà wọnú ọkọ̀ ojú omi tírélà yóò sì rù ẹgbẹ́ àà kí ṣe ẹni tí àánú tó gùn náà eléyìí ẹni tá gùn náà nù àà ah, náà kọ́ àṣà àánúyẹ̀ báyìí àwọn yóò tún wá tún lọ gbáà níbẹ̀ náà tó ara ẹlòmí wọ́n tó máa ṣe fàájì tó máa jọ kó máa jó tó lè ti gbàgbé pé àwọn òsílérí lẹ́ńtà wọn tó kọ́ máa ṣe pàtí lọ gbáà nínú ọkọ̀ ojú omi tiwọn ni sùúrù yẹn tí ẹ bá ń wò á ah, olúwa ìyẹn gan ó yẹ kó tó ní kéèyàn mọ̀ pé á ah, ọlọ́wọ́n ba òun náà lọ́ba tó yẹ kéèyàn ó sìn olúwa ní ṣe wá rí ọkọ̀ ojú omi yìí bó ṣe tóun bima yanfa'u nnas kì í ṣe pé lílọ tí ń lọ tí ń bọ̀ ọkàn jẹ́ fún eré lásán búyẹ̀ ni pé àǹfààní ni máa ń jẹ́ fáwọn èèyàn ẹ̀wù kọ́dà yẹn kí wọ́n wọkọ̀ àwọn ọkọ̀ ọlọ́pàá àwọn bóòtù kéèké hùn tí wọ́n ọkọ̀ ojú omi kéèké kéèké wọ ọkọ̀ ọlọ́pàá tí wọ́n bá wo ìlú tẹ́sí lè rí ẹni tó bá gbérú èkó rí náà ni yóò máa rí páwọn kan wọ́n sì máa lọ́lẹ́ máa fi kó nǹkan tí ò sí nílùú kan wọ́n lọ́lẹ́ fi kó wá láti ẹ̀yìn ìlú tí wọ́n tó pé ọkọ̀ ojú omi lọ́wọ́ mẹ́wọ́n sì fi kíní ẹ̀sìn wọ́n sì kó mẹ́wọ́n sì máa fi kíní ẹ̀yìn kíní bí igi kan báyìí wọ́n máa fi wà títí títí wọ́n sì gbé nǹkan wá ntí ò sí nílùú kejì wọ́n sì gbé wá fún wọn bẹ́ẹ̀ ni àwọn ọkọ̀ ojú omi ńlá tàǹsọ̀ yìí tó kí wọ́n fi ń kọ́ àwọn nǹkan wá lóríṣiríṣi tẹ́bárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹja tá à ń jẹ àwọn kìíní kẹ̀kẹ́ kan ẹja táítọ́ọ̀sì ẹja kankan àwọn ọkọ̀ ojú omi wọn máa fi ń kó wá sòkúkúrú àwọn nǹkan tó kí yóò jẹ́ àǹfààní fọ́mi èèyàn tó pé tírù nǹkan wọn bẹ́ẹ̀ lè dúró ìnira ńláńlá náà ni ó jẹ fún èèyàn olúwa níyẹn gan ẹ̀kan mi èèyàn ó lè ronú sí i ọlọ́ni wa ma anzalallahu minas samai min ma'in olúwa ní àtàwọn nǹkan tó ṣe pé mi ọlọ́wọ́n bá mọ̀ ń sọ òjò tí ma ń rọ̀ láti sánmà látòkè tọ́lọ́wọ́n ní kọ́ máa rọ̀ àwọn ọ̀nà oríṣiríṣi ọlọ́wọ́n ń gbà òjò yìí tó yọ rọ̀ nírọ̀ tó pé rí pé le ìgbà mi yọ rọ̀ yọ rọ̀ ní tí pé yọ fi atẹ́gùn sọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ó sáni pé òun lòun máa ń rọ òjò yìí òun lòun sì máa ń pẹ́ síbi tó bá wù ú ọ ẹ tí ẹ bá ń rí àwọn bójú yìí ṣe ń rọ̀ ní àwọn ìlú kan sílùú kan àwọn ìlú kan bẹ tó ṣe pé bọ́lá ń ṣe ṣe ọjọ́ ọ̀dọ́ tí wọ́n ọjọ́ gbogbo gba ní ẹlọ́lẹ̀ orí èkó nìsín ọjọ́ gbogbo gba ní sọlọ́run sì ṣe àwọn tí ó mọ̀ sẹ̀mí ń bẹ̀ wọ́n sì mọ bí wọ́n sì mọ sẹ́mi wọn àsìkò mímọ́ tó pé ijọ́ méje òdúkẹ̀lì mọ́ ọ̀rọ̀ líla tí ò ní dáwọ́ wọ́n sì mọ bá káràkátà wọn lọ kò sì ní dí ọ̀rọ̀ ajé wọn lọ́wọ́ so gbogbo yìí ó yẹ kó jẹ́ ìrònú fáwọn èèyàn pé á ah, ọlọ́run yìí náà ni ọlọ́run bẹ́ẹ̀ tó wá ní àkànfẹ́ tó yẹ pé àwọn èrí òjò yẹn dédé àwọn mímọ́ tó yẹ pé bọ́ọ̀lù ti ẹ̀sìn wá ṣe dá nature tiwọn àwọn èyí tiẹ̀ fẹ́ kójú òun rọ̀ gan ẹ̀wọ̀n Sudan àwọn sáìdì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú Khartoum nìsín àwọn ìfẹ́ kójú rọ̀ ń bẹ́ torí pé kí ni ilẹ̀ wọn ilẹ̀ bí eérú ni ilẹ̀ tí è fa omi mu ni tójò bẹ lè rọ̀ tójò kan bẹ lè rọ̀ báyìí òun nìsín pé tójò bá rọ ẹ̀wùjọ́ rọ̀ lánàá náà ti wáyà yìí o ẹ̀wùn ló ti abẹ́yẹ̀ta ó ti fa gbẹ̀mú yìí ọ̀sẹ̀ méjì kò ní ti wọlẹ̀ òye wá láìkì òjò. Like so ní sáìdì bí Khartoum àtàwọn tó tún súnmọ́ bẹ̀ báwọn àwọn kábíyèsí bẹ́ẹ̀ tó pé bí Nàìjíríà ṣe rí náà làwọn náà rí ní ilẹ̀ bẹ̀ tó pé tó bá rọ̀ òjò yóò fa amúlẹ́sẹ̀kẹsẹ̀ náà ni tó kọ́ àwọn tó máa ń dáko ń bẹ̀ lóríṣiríṣi báwọn ti ń dáko ní ọ̀dọ̀ wáyà yìí so àmọ́ irú Sudan wà nìyí ní táwọn ọmọ ń fẹ́ tó jẹ́ tó pé tí bá gbé bẹ́ẹ̀ wọ́n pé irú èèmọ̀ wọlé léyìí torun mú torun bẹ́ẹ̀ máa ní agbára èmi ní orun jọ́sìn díẹ̀ tó ń lẹ́gbẹ̀ẹ́ sùdánù òun tó yẹ pé tẹ́ bá tó bá mú báyìí tẹ́ bá sílẹ̀kùn lásán èsì tó wà nílé tẹ́ bá sílẹ̀kùn tátẹ́gùn bẹ̀rẹ̀ afẹ́ wọlé díẹ̀ báyìí ẹ̀sì gbọ́ pé atẹ́gùn bẹ́ẹ̀ pé ná bẹ́ẹ̀ pé kàn bẹ́ẹ̀ pé ná even òun mímẹ́tò kọ́ mọ́ pè ní samuel tó bá dé lẹ́bù kẹta sàmúmù náà máa ń pè ẹni pé ìgbóná náà ni oorun sí ni ó pè ya tílẹ̀ kò má jẹ́ kí sàmúmù wọlé tó tó bẹ́ẹ̀ lé sí báyìí tó bá ya wọlé hí báyìí ọmọ pé á ah! èyí ó pariwo ni pé á ah! irú èwo lélẹ́yìí sọ ẹlòmí báyìí yóò máa rìn lọ́wọ́ àmúrun ó sì sẹ́mu rẹ̀ lẹ́ẹ̀kan náà káà pẹ̀lú kíni oorun burúkú tó ti ní agbára jù so tóun bá wà mú báwọn àdúrà táwọn máa ń ṣiṣẹ́ pé irú ọlọ́rọ̀ ẹ̀ àmọ̀ sàdúrà pé kọ́lọ́ ń jẹ́ kí òjò rọ̀ àwọn onísàdó òjò wọ́n yọ ọlọ́njẹ́ kí gùbárù kọ́ wá kí ń jẹ́ gùbárù eku ẹ̀kàn rí gbogbo sọ́mọ kan yóò kàn rẹ̀ dílẹ̀ kan náà ni sọ́mọ yóò pupa gbogbo pupa tó bá kàn yẹ́ kàn gbọ́ gù gù gù gbogbo ẹni tí ó bá ti wíńdò ẹ̀rù kan ẹsẹ̀ yọ jáde nínú sàárè ni wàlá eru eku ọkàn mọ́ dàbọ̀ wálé ní gbùù gbùù ẹ̀bẹ̀ kójò ń dà wálẹ̀ eku ní ọmọ wálẹ̀ tẹ́kùn bá ti wá rọ́ọ̀ṣì wálẹ̀ bóyá bíi ten minutes bíi fifteen minutes so ẹ àrìnà tẹ́kùn tuntun wọn ti wà máa wá inú anybody ọmọ wa bí a ah, wàláyé nasala gubar nasala gubar alhamdulillah pé eh, eh, oh, eku ti <laughs> eku àwọn nǹkan lórí ṣiríṣiríṣiríṣiríṣi tí ó fi mọ̀ pé ah, ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ọlọ́run ọba ọlọ́run ọba ní tó ń bá wá rọ òjò yìí minas samaa fa ahya bil arda ba'da mawtiha òjò yẹn níwàá ní kó fi mú irúgbìn jáde yóò jẹ́ kí ilẹ̀ kó lè jẹ́ kí ilẹ̀ kó máa mú irúgbìn jáde lẹ́yìn ìgbà tílẹ̀ bá ti wà ní tó ti di aṣálẹ̀ yóò wá rọ̀ náà ni tó pé yẹn bá ń wo àwọn àyè tó pé ìmọ̀ ń hu kókó kọ́dọ̀ ọlọ́run bá ń bẹ nínú tí wọ́n fi ń ṣàtòfi ṣàlàyé fáwọn èèyàn ipe a ó ní wà áyàtùn wà áyàtùn ard àhìyẹ̀yìnáà báadá mọ́tìhà olúwa ní wà áyàtùn láòmùl ard àhìyẹ̀yìnáà olúwa ní àmì ló yẹ kí ilẹ̀ gan kó jẹ́ fáwọn èèyàn tó ṣe pé àhìyẹ̀yìnáà tó pa ọlọ́run ọba á ní kí ilẹ̀ yẹn kó yé bá ń dààmú ó ti à lẹ́yìn ìgbà tó ti kú tó bá di lásìkò ẹ̀rùn àwọn ilẹ̀ tó epo ti gbẹ tó pẹ́ ẹ̀ nílí kókó mbẹ́ báyìí ti pé ojú bá bẹ̀rẹ̀ ẹ̀ sórí yóò sún mọ́ kókó padà yóò sì owó kókó olúwa ní ìyẹn gẹ́gẹ́ kó tó fọ́ mi yẹn tọ́lọ́n bá ń sọ pé ìgbè yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú ọlọ́ni ó yẹ ah, gbogbo kókó yàrá ló ti gbẹ yìí wọn náà ló ti hù padà yìí sọlọ ní ọyẹ kí yẹn kó yíyan pé á ah, ọlọ́wọ́n bá yìí ọba tí ó gbó kálukú dìde ni olúwa ní òjò tóun bá rọ̀ yìí lòun wá fi iye ìlẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti kú wàbẹ́sẹ̀ fi min kulli dabba látara òjò tó rọ̀ tó mú irúgbìn jáde wíwá ní káwọn dábàá náà káwọn náà máa jẹ ìnípa àwọn màálù àwọn ewúrẹ́ àgùntàn gbogbo àwọn náà máa jẹ yóò mọ̀ wá jẹ́ tí ó mọ̀ máwọn náà dàgbàsókè olúwa ní wọ́tọ̀ sórí fìrìyà àti pé bí mi ọlọ́wọ́n bàbí mo ṣe ń darí atẹ́gùn bọ́lá ṣe ń darí atẹ́gùn olúwa níyẹn náà ó yẹ kó tóyàn ní ní ní ní ìwòye torí bá rí ibi tí atẹ́gùn bá ti ń fẹ́ ẹ̀wọ́n bí ṣe ń fẹ́ nìsín òǹkàlùkù wá sì lè jòkó mẹ́ àwọn atẹ́gùn ìbẹ̀ tó yẹ pé ààtó bẹ́ẹ̀ kálá jòkó mẹ́ tó pé tó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ báyìí òǹkàlùkù dìde tó bá ló jòkó yóò gbá ìpẹ̀ sí ogun wa ní ojú nìsín òǹkàlùkù dìde ni tòmí wa ń bẹ tó yẹ pé tẹ́bálẹ̀ tó sáwọlé náà tó bá tún bẹ̀rẹ̀ fífẹ́ ẹ̀ lè wà ń lólé náà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ súnà ní anábì sallallahu alaihi wasallam ló fi fún wa ní àwọn àtikáàlù pé bóyá òjò ní ń rọ̀ ni bóyá atẹ́gùn ní ń rọ̀ ni àwọn àdúrà ń bẹ tí yẹn máa ń ṣe ike allahumma inni as'aluka min khayriha wa khayra ma fiha yóò ní ọlọ́run o oore tí ń bẹ níbi atẹ́gùn yìí iná la bẹ̀ wọ́n ọlọ́run kó járí o wa khayra ma jabbaltaha alayha atóore tó dá mọ́ atẹ́gùn yìí iná la ń fẹ́ wà á ìdúró kẹ́mi sharriha ọlọ́run awọ́ aṣọ níbi aburú atẹ́gùn yìí min ha aburú tí mẹ́mí atẹ́gùn yìí ọlọ́run tí ma ń bá wá mọ́jẹ́ kó dé wa sharri ma jabalta alayha atẹ́gùn tó pé ìmà ń bá wá aburú tí ma ń bá atẹ́gùn wá súnà ni ọlọ́run ní pé bátẹ́gùn ṣe ma ń fẹ́ gan a ọ̀yọ̀ kí ó tóyàn níwòye wa sahabil musakhari àti ẹ̀sújò tọ́lọ ní àwọn ọlọ́run àṣẹ ẹ̀sújò yẹn rọ̀ a ní kó máa wà bayna as ard yẹn ni pé òjò tí máa ń rọ̀ ibí yìí náà ọlọ́run ti jẹ́ kó yé pé àṣekè ṣe pé bisama gangan náà ni òjò tí máa ń wá ó túmọ̀ sí pé òfèrèfé kan bẹ̀ àbí kápẹ́ ní asahab ẹ̀sùjò náà máa ń pè náà kọ́ ni cloud ni ikú ẹ̀bì kan cloud ibẹ̀ ni òjò máa ń stọ̀ sí. Si kìí ṣe pé sánmà gangan ni bọ́ọ̀lù bá wá sọ pé àǹsọ̀nzẹ́lẹ́mìnà sàmáì ìtumọ̀ sàmáì níyà yìí mí pé òkè kìí ṣe pé sánmà àkọ́kọ́ gangan so yẹni pé wàtàsírífì rẹ̀ wà sàhábìl musakhkhar bayna sàmáì wal ard la ayatin li qaumin ya'qilun olúwa ní àmì lélẹ́yìí fẹ́ntọ́ bá nílà tó nírò rí so tó bá ní pé yẹn nílà káyì mo lẹ́tìmọ̀ pé yẹn nílà káyì ẹni tó nílà káyì mo lẹ́ni tí ń sin lọ́run tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ńlá káyì yẹn torí kò sí ni gbogbo ẹni tí bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹ máa rí àpẹẹrẹ àìnílà káyì lára rẹ̀ ni ẹ máa rí pé a ò ronú torí tó bẹ́ẹ̀ lè sọ fún wọn tí èèyàn náà bá ń ronú dáadáa tí èèyàn bá jẹun tó nílà káyì ń tọ́ wọn lè torí tó fi ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó wò pé ṣé kíní ìlọ́dára rẹ̀ ni àbọ́lọ́run bá da, ẹ wo gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan àmì yìí iná ni Imam Abu Hanifa rahimahullah nígbàtí ó ń ṣe dáwà ó wá pàdé àwọn mulhidun àwọn náà pè ní mulhidun àbáwọn tó máa ń sọ pé ọmọkùnrin ni at-tabi'iyyin àwọn tó sọ pé nature náà lọ dá gbogbo nǹkan gbé nǹkan kan bẹ yín kan bẹ̀rẹ̀ ní kí pẹ́ nìkan kan náà ló ní tí wọ́n ń jiyàn bí kò sọ́lọ́hun gbé gbogbo táàrí yìí kí ní yẹn kan dá wà ní mọ́mọ́ ànífà wá try láti convince wọn wọ́n sá ń bá fa wọ́n máa ń ṣe fanfa pé àgbà àti kí ní kan wọ́n wá láyà débi pé wọ́n ní ọ̀dà àwọn fẹ́ kí àwọn tiẹ̀ wá pàdé rẹ̀ níbi tó ti máa ń ṣe wá sí káwọn jọ wá fà á kí gbogbo aráàlú jọ wà ń bẹ̀ kánjọ rí àwọn fẹ́ fi rinlẹ̀ pé kò sí ọlọ́run àwọn adájọ́ gbà tí wọ́n pàdé alimami abu hanifa rahimahullah ọwọ́ sọ fún ọgbà mú ọjọ́ tán ọwọ́ mọ̀ọ́mọ́ wọ́n àsìkò bí ká ní pé lẹ́yìn asúrì lápèjúwe pé tabatikara sáré tán gbára lágùnmẹ́rin àbọ̀ lábẹ́rẹ̀ ọwọ́ amọ̀mọ̀ pẹ́ agun márùn abọ̀ lù wọn ò rí imam agun mẹ́fà lù wọn ò rí imam agun mẹ́fà bọ̀ lù wọn ò rí imam bí lápẹjú ẹ̀ka ní 7 ní magrib ọwọ́ kú bí 15 minutes to 7 imam kàdínlẹ̀ àwọn ti pé lọ bí wọ́n ti pé mọ́mọ́ àbọ̀ ànífà wá ní pé ah, ẹ má bínú o nǹkan kan ló dìlé mi síbi tí mo lọ ọ wá dákọ̀ pé òun lọ sílùú kan ni ìlú yẹn sì ní ọkọ̀ ojú omi làwọn máa ń wọ̀ lọ́bẹ̀ sọ́bàkàrẹ̀ ọkọ̀ ojú omi náà làwọn wọ̀ padà àwọn ọkọ̀ ojú omi ẹyọ kan náà ni máa ń wá láti ìlú sí ìlú yìí ọkọ̀ ojú omi yẹn ti wá wá bí tí mo ti wá dúró ìwọ̀n retí ọkọ̀ ojú omi ah wọ́n wá sọ fún mi pọ́ kojú mi ti lọ inú tóun ti wá ń tara tóun sá dúó dúó dúó dúó dúó dúó dúó òun kàn wò kí báyìí ọ̀kẹ́kẹ́ tó wọ́n wọnú omi báyìí òun kàn rí ni igi lálá kankan ń yíbọ̀ ni bí igi yẹn ṣe ń yíbọ̀ báyìí ń yíbọ̀ ọkàn déwájú òun igi ó kàn gíra rẹ̀ ni ó gíra rẹ̀ ó sì di ọkọ̀ ojú omi ọkànra rẹ̀ bí ọkọ̀ ojú omi bó ṣe kanra rẹ̀ tán báyìí ní bá mú fùlọ ló bá dún létí omi ń hmm, mo bá bẹ́ sí mo bá wọ̀ báyọ̀ sí bẹ̀rẹ̀ sí parí orin pé ẹ eh, ẹ eh, irọ́ fàbú bábú ó ní sí kọ̀ ọ̀rọ̀ òun ni wọ́n ní igi kan ra rẹ̀ àà ah, ah. igi ń yíra rẹ̀ bọ̀ níwájú omi ó sì gíra rẹ̀ síwájú rẹ̀ ó sì tún kan rẹ̀ lọ́kọ̀ ojú omi àbà wọ́n ní ẹ̀hẹ́n sẹ́wọ́ báyìí ní tí mo fẹ́ yọ jáde fún yín gan-an lẹ́gẹ́tì yìí ó ní mò ń sọ fún yín pé sánmà ilẹ̀ẹ́lẹ̀ òjò tí ń rọ̀ gbogbo nǹkan tí ń ṣe láyé tí ń ṣẹlẹ̀ tẹ́yìn náà ń fojú rí òòrùn tí ń yọ òṣùpá tí ń yọ ẹ gbà pé ọkọ̀ ojú omi ò lè kanra rẹ̀ igi ò lè bọ́ sínú omi kó yíra rẹ̀ wá kọ́ kanra rẹ̀ bó lẹ ti wá gbà pé kò sẹ́ni tí ń darí gbogbo àwọn nǹkan yìí ń tẹ́ gbà ní pé dandan ẹnìkan kan lọ́gbọ̀rọ̀ kan ọkọ̀ ojú omi yẹn sòsí sánmà tẹ wá rí ilẹ̀lẹ̀ tẹ rí ẹ dákọ ẹni tó ṣe ní bá dákẹ́ wọn ni Allah zubara àwọn ènìyàn sì balẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ mi wọ́n sì padà pé ah àwọn ìpè kúrò lẹ́yìn yìí so òun náà ni pé tíyẹn máa ń wòye sí àwọn àmì tọ́lọ́wọ́n bá ṣe nígbà míì yóò wá lédi yẹn débi pé yóò padà wá wà nínú àwọn onílàákàyè ta ló nílàákàyè òun náà ni ẹni tó ṣe pé ń sin ọlọ́wọ́n ọba nìkan nìkan tó pé gbogbo tí ń jẹ́ ẹ̀sìn ọlọ́run nìkan oṣù ní ń gbé fún ọlọ́run nìkan ní ọbẹ̀ náà ní ó ní kó mọ sọ́hun kò ní ní kó ń de mọ sọ́hun kò ní ní pààrọ̀ mọ sọ́hun wàláyé tí àní ẹ̀rí pé mo wípé ọlọ́run bá ní nàbí zálika la ayatin li qaumin yaqilun ẹni tó bá nílà káyì ó wà wò pé awọ awọ jímèrè awọ ọ̀bọ awọ ọ̀nàkí náà ni wọ́n wá so fún ọ wọ́n wá ní kó dé mọ́dìí yọ́ mọ̀ jẹ́ ìṣọ́ra fún ọ ẹ dákun sí ìnàkí ní ọ̀ aṣọ bèrèǹtà sí awọ rẹ̀ kí náà kí gan bẹ láyé gan kọ́ bọ̀ kọ́ wà láyé gan só lè sọ so bẹ́ẹ̀ náà ni gbogbo àbí awọ kìnìún àbáwọ ẹkùn sí àdánwò ọba ẹkùn náà ló fi kọ́ fi pa náà fi kọ́ fi awọ rẹ̀ ṣe nípa awọ rẹ̀ ṣe gbàdí ẹ̀rí pé tí ẹ̀ bá nílà káyì ẹ̀bọ wàláì yọ̀rọ̀ fún yẹn láti pàtì sunu ọlọ́run fi ni pé inna fi dhalika la ayatin li qawmin ya'qilun bẹ́ẹ̀ la ẹlòmí ló pé èèyàn lòún sọdọ lọ́hùn ẹni tó pé yóò sùn tí ó jẹun tí ó yàgbẹ́ tó pé òun gbọ́ pariwo pé yéè ẹ̀rú wọn bá mi o so wọn òun ni wọn wá gbẹ́ mi tiẹ̀ tẹ̀kún ní ọmọ ní òjì káyì rí ọdẹ àníòjì kí bùkátà ló bí yá so àìnílàákàyì ni so náà ni pé ẹni tó bá ti jẹ́ onítàwhídì òun lè onílàákàyè yẹn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó pọ́nà nìkan oṣó náà ní sin kọ́lọ́ mọ́ṣá sí wá bẹ́ẹ̀ hadha wa sallallahu ala muhammadin wa ala alihi wa sallam. asalaamu alaykum wa rahmatulahi olùbẹ̀wò ni hafidakumullah wa ayyadakum wa ayyadakumullah ya ustaz awaddu minkum an tufarriqu li wa tubayyana li hadhihi asila ma farqu bayna ma farqu bayna ash wal kufr وما أقسامها نعم واني كني ياتو láàrin ìtàn pè ní ashirik àti alkuf ṣíríkù òun náà ni ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì nǹkan yẹn lè jẹ́ èèyàn ó lè má jẹ́ èèyàn àmọ́ kéèyàn gbé ẹ̀tọ́ ọlọ́run fún ẹ̀dá ọlọ́run náà ní ń jẹ́ ẹbọ òní ń jẹ́ shirik bí alápèjú yìí kéèyàn fẹ́ wá ìṣọ́ àti mẹ́pọ́lọ́ ọba wallahu khayru hafizan wa huwa arhamu rahimin olúwa ní èmi ọlọ́run ọba ni mo lè sọ́yàn kò sẹ́ni lè sọ́yàn tí bá ṣèmi ọlọ́run olúwa ní èmi náà ni mo sì máa ń sànú yàn kí wọ́n gbà pé nìsí pé mo fẹ́ wá ìsọ́ ìwọ́n rẹ̀ lè ń wá òka kúsanrín wọ́n á ní fìsẹ́nu kọ́kọ́ ọwọ́ àárín mọ́lẹ̀ wọ́n bá rí mọ́lẹ̀ fúnjọ́ méje ọwọ́ ayọ́ ọmọ wa kí bọ́wọ́ káàkiri òka nu òka àsọ́nù ẹ̀wù kọ́kọ́ sí kọ́kọ́ kẹ́ lè sọ́ra rẹ̀ gan kọ́kọ́ táwọn èèyàn mú tó wọ́n máa lẹ́ẹ̀mú tó wọ́n máa lẹ́ẹ̀mú kó tó wọ́n máa sọ ìsọ tiẹ̀ so ó mi pé ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá ń ṣe láti máa sọ yàn ìwọ ọlọ́run ni ìsọ ìyẹn ti wá gbé sára òka bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí wọ́n ń lo àwọn nǹkan ìsọ́hun náà so irú yẹn ìyẹn ti gbẹ́tọ̀ ọlọ́run fún nǹkan mi ẹbọnu ẹbọnu àbí ìyẹn ti ẹ̀ ń pè ẹni tí èso ọlọ́run ìyẹn ń pè kó ṣe nǹkan fún yàn ní ìkàtí ìpọ́lọ́run ni mo ń ṣe bóyá bí àlàáfíà àbí fọkànbalẹ̀ sórú ẹni yẹn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n bá nù so kò bá mu àbí kí ọmọ ní mo bẹ̀rù ayé ayé lè ba tèèyàn jẹ́ ayé lè ṣe kíní kan tùgbúrú eléyìí ẹbọ ni pẹ̀lú ọlọ́wọ́n bá tọ́ nítorí ní kúfúrú òun ni kéèyàn máa ń ṣe nǹkan kan àbí èèyàn ládìsọ́kàn nǹkan tí nǹkan yẹn ta ko tí ó wà nínú alukur'an ẹ̀rí kí mo máa wà láyé rẹ̀ wá ń jò níyì bí kí wọ́n máa ń sin kankan àbí kí wọ́n ládìí ọkàn kankan ẹ̀rù lè sọ ọlọ́wọ́n bá ní yá ayọ̀ alladhina amanu ẹ̀wọ̀n kutiba alaykumu asiyam bí mo ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lérí ẹnìkan wá ní kìí sọ̀rọ̀ yẹn àwẹ̀ kìí sọ̀rọ̀ yẹn so sẹ́ni bó ṣe sọ̀hún ó ti sọ̀rọ̀ kẹfìrí lẹ́nu torí pé kí ni ti takò kankan nínú ntọ́wà ní Qur'an ntọ́wà nínú tó gbọdọ̀ gbàgbọ́ kò gbàgbọ́ so bẹ́ẹ̀ náà ni abikeyi ó pé ntọ́lọ́wọ́n bá ní kéyìn ó ṣe bóyá bí irun nìsín ẹ̀wọ̀n ni kìí sọ̀rọ̀ yàn kọ́lá tí yàn bá ń kí oní kìí sọ̀rọ̀ sẹ́ ìdájọ́ so òun sì ń kí lóòótọ́ èyàn ti ń dá kèfèrí pẹ̀lú ọlọ́run ọba nù so ìyàtọ̀ ti ń bẹ láàrin ṣírkà àti kúfúrù ní eléyìí àmọ́ bá a ṣe ní yàtọ̀ wọn bẹ yìí náà ẹ̀san wọn nǹkan kan náà ni ewu wọn nǹkan kan náà ni ìyẹn ni pé bí ẹbọ ṣe máa ń ba gbogbo sẹ́yàn jẹ́ bẹ́ẹ̀ ni ṣírkù náà ń ba gbogbo sẹ́yàn jẹ́ bí ẹbọ ṣe máa ń jẹ́ kéèyàn ó gbére sínú náà bẹ́ẹ̀ náà ṣíríkù náà máa jẹ́ kéèyàn gbèrè sínú náà bí ẹbọ ṣe jẹ́ kéèyàn orí àforíjì ọlọ́run bẹ́ẹ̀ náà ṣíríkù náà jẹ́ kéèyàn orí àforíjì ọlọ́run ọba sukọ́nà kọ́mọ́ ṣàlàwá níbi nǹkan ńláńlá tó jẹ́ aburú méjèèjì yìí allahumma amin. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ó ní alákùnrin nínú tábà wá lè látòkọ́rí láwọn àtàsùn tánàbí ló ká wá sí wọn àwọn àdúrà táwọn ń sèpọ̀ ọlọ́mọ iná ká tó ibi láfọ̀ọ́fọ́ fún wa ní ìyá tí wọ́n ń gbọ́kà pé alọ́mọ náà kà fún kẹrìmù tí bílá four five one ẹlẹ́pẹ̀wé lọ́kọ̀ rẹ̀ ti nu méjèèjì. ìtọ́kọ̀rẹ́ tí wọ́n ní allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna ètò tọ́hàn sí mi nù ìwà máa béèrè wáyà yòókù èyí táwọn èèyàn rí bóyá wọ́n fi kún un bí ó sì wà lóra nàbì àmọ́ ètò clear torí Aisha radiyallahu anha gbàtó bíi ànábì yí pé gbàtó ní ká máa wá Laylatul Qadr sí àwọn odd number tó wà ní mẹ́wàá gbẹ̀yìn so kí ni àdúrà tó dáa jù kí máa ṣe anábì sọ fún mi kó sọ pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna inshallah ń ṣe báṣu lórí títí kẹrìmù takọ́ bá lọ́la inshallah ọlọ́run ó rántí. oníbẹ̀rẹ̀ ni. وكذلك قال كل الشرك والكفر يخرج الإنسان عن ملة الإسلام جزاكم الله خيرا wọ́n ní ṣe gbogbo ẹbọ àbí gbogbo kúfúrú ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ní mọ̀ yọ̀yàn kó nínú Islam bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ẹbọ láńlá bá ní àbí kúfúrú láńlá lèèyàn ṣe dúró àwọn ètò mo bá pòjú rẹ̀ wáyìí àwọn tó bá ṣe pé àwọn ẹbọ kékeré ni àbí kúfúrú tó jẹ́ kékeré náà lèèyàn ṣe bóyá kí wọ́n mápòjú kúfùrù kékeré wa àti ṣíríkù kékeré ẹni tí ọ lọ síbi sàárè ó gbà pé ní ọlọ́run lẹ́ni yìí àmọ́ kò pé ẹni yẹn pé kó ṣe nǹkan fún wọn kò sọ pé kó ṣe nǹkan fún wọn à ń pè ọlọ́run ila ṣíríkì ẹni yẹn ń nítorí padà gbédé bí ẹbọ ni ìtí ń ṣe yẹn kò bá a mu àmọ́ nǹkan yóò tí ì di ẹbọ láńlá ẹ̀rí pé alọ́ lọ sí ìdí sàárẹ̀ àmọ́ ọlọ́run bá ní síkíni náà ní ń pè bóyá wọ́n sọ pé ọlọ́run wọ́n láfa yìí sànù mi ìyẹn náà ó burú àmọ́ yóò kí ń ṣe ẹbọ náà ni ó fi lágbára ikú yẹn bá di sàárè kò sì ní ẹlẹ́bọ ní ọ́ ó tí mọ̀ kan ti ń ṣe o bóyá ti ń ṣe ni pé ń fi ọlá ń bẹ ọlọ́run ń fi ọlá àfa àwọn bẹ ọlọ́run kọ bá mú gẹ́gẹ́ sọ haram ní yíò náà àmọ́ ìwòye ṣe ẹ̀bọ̀ amẹ́ni tí bá ń pe àfa tó wà nù sàárè tó pé òun ní sọ pé kó ṣe nǹkan fún un a ẹ̀bọ̀ ńláńlá nìyí wọn tọ̀ anabi sọ́lá mu kílẹ̀ pé kíyàn ọmọ ó ṣàlàyé rẹ̀ ibi kíyàn ọmọ ṣe kárí mi ipe èèyàn ń kírun nísìn wọ́n fẹ́ kírun àbúfẹ́ bóyàn ní nǹkan wọ́n wò pé ààrẹ sand jẹun bò ń fìlà yìí mo rí pé yóò mọ yóò fi tìrẹ púpọ̀ àmọ́ tí ìfi ń sọ ni wíkà yọba lè rí pé ń ní nǹkan mo ṣe ń ìníníládá mo tún ti wá ṣe ẹbọ kékeré ìyí ń retí káwọn èèyàn rí pé ẹni tí mo ń bùyàn ní nǹkan ni mí sáwọn ni wọ́n ni so mo ń fi wọ́n ṣe orogún kékeré pẹ̀lú ọlọ́run nù kékeré nù so iná ni dàbí ẹ̀fẹ́ ní ìsìn ọ̀wá máa rọra ń farabalẹ̀ ọmọ tún ohun ṣe nítorí káwọn èèyàn bá lè sọ̀rọ̀ pé ọmọ ọ̀run kí tó pé tó fi ń ṣe kọ́dà anabi sọ pé wájú ọ̀gbìn alkiyama ọlọ́run ó lé ọlọ́lẹ́ bá ẹni òkè lọ́lẹ́ bá wọn àwọn tó fẹ́ kẹ́mọ̀ yìnyán kẹ́mọ̀ yìnyán lọ́lẹ́ mọ́ gbalára ọ̀rọ̀ wọn so ó lágbára ó léwu tọ̀ bákan náà n ti ń jẹ́ kúfùrù kékeré òun ni anabi sọ sọ́lá ni pé ẹ̀yìn sibabul muslim fusuqan wa qitaluhu kufrun anabi ni kéèyàn bú mùsùlùmí ìwà ẹ̀ṣẹ̀ tó burú ni bákan náà kéèyàn máa bá mùsùlùmí jà kẹjọ yọwọ́ jà síra yín kẹjọ ó bó bá dogun kó dogun wá dọ̀tẹ̀ kọ́ dọ̀tẹ̀ ẹ bẹ̀rẹ̀ jà anábì ni kufrun ìwà kẹfìrí ni kése pọ̀ pa o yẹ ba òun ba ìjà tó ní ewu tó lágbára ẹ wá múra yín lọ́tẹ̀ wá ń jà anábì ni kufrun kúfùrù ń bẹ àwọn yẹn ni pé ìwà kúfùrù kékeré ni yẹn ni pé kúfùrù kékeré irú ẹ̀rọ anábì sọ pé àwọn obìnrin gbàtọ́nà ní tánábì ni wọ́n máa ń hùwà kẹfìrí àwọn sábà wọn ni a wọ́n kẹfìrí bò wọn ni à ń tó sọ ni pé yakfurna al-ashira wọ́n máa ń ṣe àìmoore sí àwọn ọkọ wọn yẹn kí wọ́n máa ń hùwà kẹfìrí sí àwọn ọkọ wọn irú tánábì sọ wọn kì í ṣe kúfùrù tí ó sọ̀rọ̀ dé. kẹfìrí o so eléyìí ni àlàyé nípa tí ń jẹ́ kúfù náà. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ẹlẹ́kùn stars ǹjẹ́ òka ring gold ó jẹ́ àràmù fún obìnrin. ọkùnrin ni ó wà fún pé kò gbọdọ̀ lo ti gold. so bóyá kó fi sọ́wọ́ ni àbí kó lò ó àbí kó fi ṣe aago so bá jẹ́ pé gold bá ní kìí ṣe omi gold o kìí ṣe omi gold o torí ẹlòmí omi gold ni wọ́n máa sọ pé bóyá gold ni tó kọ́ kan àbí kọ́lọ̀ gold ìyẹn lè lo ohun tó bá jẹ́ kọ́lọ̀ gold àmọ́ real gold gángan ọkùnrin ọ̀gbọ́dọ̀ lò àwọn kóbìnrin ó lò kò sí nǹkan tí ó burú mẹ́ bó fi ṣòká ni àbó fi ṣe earring ni àbó fi ṣe chain ni àwọn fi ṣe bangles ni àbí leg chain ni kò sí tó burú bẹ̀ fóbìnrin láti fi ṣe ọ̀ṣọ́ so wallahu alam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk